أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته fẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìkẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run kú àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin الماضيات لبقى لبقى والمساعدة عن ولاة القيامة دماء مسلمين اتكرى وقعب وصوليته وعقبوا الإسلام الله سبحانه وتعالى سبحانه وتعالى ماوي أجمع سنين مركز ومركز أمر بن خلصان على الإسلامين أبنوين بك قام الإسلام صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفكر في الدين ẹni tó wà fẹ́fẹ́ dáadáa ìmọ̀ ẹ̀kọ́ lágbọ̀ọ́yé ẹ̀sìn ọlọ́ọ̀bà mọ́tàfọ́ lágbọ̀ọ́yé ẹ̀sìn ọlọ́ọ̀bà táwọn bá gbàgbé ẹ̀kọ́ tá ń kọ́ nípa àdúrà àti ṣe pàápàá jùlọ nínú òrùn pàápàá jùlọ nínú òrùn ẹ̀sìnlá ìfọ́ àìpé ìrun náà ní okú kejì nínú ìṣẹ̀rí àìsílámù gẹ́gẹ́ bí hadith تبقى وعيك بما نال جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم وعدك سيديش ولن صلى الله عليه وسلم يدفع اطلع علينا رجل عرقل هكا جاسوان هو رقل جنب ربك سبيه اكل سحارة ثم هذه التنفيذ رقل هكا جاسواني شديد بياد الثياب arákùnrin àwọn rí asọ́wọ́ àtẹ̀rẹ́ funfun negínegí ṣìdírí sọ́wádìí ṣáàr inú orí ẹ̀bídú kirikiri láyúrọ̀ alẹ́ asàrù sọ́gbàr arákùnrin wà lórí ìyàjò ní kò sí àkẹrẹ àyàjò láàrẹ̀ wọ́lá yà rí fún omi ní àádì gbogbo àtàjẹ́ kò sẹ́yìn kẹta النبي صلى الله عليه وسلم أراك مثل الله وفجئ صلى الله عليه وسلم ووضع ركبتيه إلى ركبتيه وقال في ركب كبير صلى الله عليه وسلم ووضع كفيه على فاخذيه وقويه يجي نريتان نبي وسلم فقال يا محمد قال محمد أخبرني عن الإسلام لا يسمي كلام في الإسلام الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله mo náà ni kọ gbà pé kò sẹ́nì kan tí ìjọsí kẹsí lòdò àkọlọ̀ lẹ́yìn náà Muhammad sallallahu alaihi wasallam tó lòdíṣẹ́ ọlọ́wọ́ bá tí ó kọ́ wa bá ti máa dúkì fọ́lọ́ ọba náà kí ọtí kí mọ̀ ti fara máa gbé òǹdó ọ̀rọ̀ ọ̀run náà làwọn sàlàyé fún wa àwọn àǹfààní tó kọ́ wa ń bí irun ọmọ yá mi àríkà fojú rí òtún nǹkan àwọn àǹfààní tí àfojúrí lọ́pọ̀jù nípa ìrun àǹfààní ayé àti alkiyama alkiyama ọ̀bẹ́ náà látọ́ fún ọjọ́ ní pé nígbàtí bá dá aljanna tó lé ẹ̀ǹtíkì ọgbà aljanna sọ̀rọ̀ ní kàtàkùnlá halmominon àwọn tó lọ nítorí ẹ̀dá aljanna wọ́n sùn lére àwọn wọn ni tí wọ́n ń kí pẹ̀lú kan ọlọ́ọ̀bà mọ́tò àwa kún ọlọ́ọ̀bà nígbà mímú Islam ní ìyẹn ti tẹ̀sí ìdí ti ayé nǹkan kan wa. Anabi Muhammad sallallahu alayhi wa sallam ó fi láwọn asòfin kan jẹ́ pé pé nìkan nu yín kí lórí sí tí ó bá ní odò bí swimming pool àbí odò tí ń sẹ́wájú lé rẹ̀ tí wọ́n máa wẹ̀ nínú odò yẹn lẹ́ẹ̀ márùn-ún lójúmọ́

ìwọ̀n bá gbígbà àdúrà ni gbígbà àdúrà kan ni ìdí àdúrà ń kírun yẹn lọ àwọn àyíkò àdúrà ń bẹ̀ ń bẹ̀ tí a máa ti inú agbàdúrà sàlàyé fún wa ń tó ní pé àmìlì Muhammad sallallahu alaihi wasallam ó ní olùkọ́ àgbà olùkọ́ àgbà kò sẹ́yìn tó كان مصطفى واقي النبي محمد صلى الله عليه وسلم بي كما انتو اما وي مفلوك وي كما انتو انا كما انتو من كلك وي يا ماوي تبدي حي على الصلاة اواكر وتلك لا حول ولا قوة الا بالله حي على الصلاة اواكر وتلك لا حول ولا قوة الا بالله

وني أشهد أن لا إله إلا الله بشعب ما بالبجلي بعده لا شريك له فأسوا يكا ما وزايا إنسان بلك أول يومي اسمه وشو ذلي إنتو وجا أما يرقون أشهد أن محمد رسول الله لم يذكر أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم ما أنا آه إذا يكون في مية يوني أمي قصة عبد الله سلم ما ẹni tó ṣẹ̀ṣẹ̀ láti mọ́ tó ṣe lè àmáyé rẹ̀ kàn ọ̀gá ọlọ́run ti ṣẹ́rẹ́ ashhadu anna muhammadar rasulullah hayya ala salah láti bí jẹ́ àkàmì èké la hawla wa la quwwata illa billah hayya ala salah la hawla wa la quwwata illa billah allahu akbar allahu akbar ani allahu akbar allahu akbar, allahu akbar. لا إله إلا الله أني لا إله إلا الله فسط أو عسى صلاة النبي محمد صلى الله عليه وسلم أي حسن أو عسى عدا وسيلة اللهم رب عابي دعوة التامة والصلاة القائمة آتي محمد على وسيلة قبيلة وبعث مطر الذي وعدته àwọn náà wàá sàlátù àti wàá tọrọ àdúrà nǹkan fẹ́ nǹkan ayé àtàlùkìyàmà àyè gbígbà àdúrà ni sọ́kà fi kọ́rọ̀ àdúrà là ń bára sọ àyè gbígbà àdúrà ni gbogbo tí wọ́n fẹ́ àwọn àtọrọ rẹ̀ ó ti wàá sàlátù ó dé wa ọ̀parí bẹ́ẹ̀ ó gbèrè dúró àgbàrké gbogbo ògbà àti ìsàdúà nínú àwọn àyíká àdúrà tí máa gbà lórí ìrùn àtàlàyé fún wa wọ́n á lọ sí òkú àyè sábà àtàdúrà ń bẹ̀ àmọ́ àti máa sàdúrà kékeré kan bẹ̀ أنا سبحان ربي العظيم سبحان ربي العظيم دعاء لعبادنا سبوء قدوس رب الملائكة والروح أما وأم سلمة رضي الله عنها أمين باتي يلون في الصوت بسم ربك إذا جاء نصر الله والفتح صلى طبعا سيقول سبحانك اللهم بحمدك اللهم اكفر لي سبحانك اللهم بحمدك اللهم اكفر لي كمو أتيولو وبعدك سبحانك بحمد ربك واستغفره إمو تنو قد يوع أرسى على الله مما نفوه الله بحمد قريش مجمي ọmọ mọ́ta àfẹ́sẹ̀ bàjẹ́wà àdúrà عبد الله àdúgbà lọ ìbátúwà kó mẹ́ẹ̀ سمع الله لمن حمده ربنا لك الحمد يعني حمدا كثيرا طيبا مباركا فيه وبلقي عن سطيع عن سبحانه سقي الدعاء وفاء سنة عن الدعاء والعبادة ودعاء المسألة الدعاء العبادة كما يلوبا كما يلوبا كما يلوبا دعاء المسألة كما تلوبا كما يلوبا كما يلوبا كما يلوبا كما يلوبا báwa sujud bí kò tí náà tàbí alọ́kọ̀ọ̀kọ̀ mi wọ́n ti sujud ó ti subhana rabbiyal a'la mímọ́ ní fúnra bàbí tó ga jùlọ subhana rabbiyal a'la mímọ́ ní fúnra bàbí tó ga jùlọ ó ti lé jù lẹ́ẹ̀mẹ́ta ní ọwọ́ àti sàrọ́bà ọlọ́run sàánú akbar ojúkòó ayi gbàdúrà ní àbíkú Muhammad sallallahu alaihi wasallam ó ní kí máa tọrọ nǹkan méje ń dẹ̀wò lẹ́yìn gbogbo ẹgbẹ́ ń tọrọ lásìkò tó lè dùn náà lọ́kùnrin obìnrin máa ń tọrọ lásìkò tó bá mọ̀ ọ̀rún kí nínú ọkọ rẹ̀ tí máa ń tọrọ nǹkan méje yìí oore ayáta kí á mọ ọlọ́wọ́ pàápọ̀ fún un ìjọba pa mùsùlùmí ní ìdíkọ̀ nǹkan fún un lọ́lọ́lẹ́ babaláwo mọ́lọ́lẹ́ babalúfà ìmọ̀ràn kí kò sí máa dẹ́nà ọba ó bí wa àlejò ká tọrọ nǹkan méjì ọjọ́ rọ́bì kìrìlì ọlọ́run fúrẹ́tì méjì mi wọ̀rọ̀ hàmì ọlọ́run sàánù mi wàádìí ní ọlọ́run fún mi bẹ̀rẹ̀ tààrà wàáfí ní ọlọ́run dáàbòbò mi fi ní ọlọ́run mi sí ọdún fẹ́ lórí ayẹ́tàn sọ́rọ̀ sí ìsìn bẹ̀ rabi fẹ́rẹ̀lì ọlọ́run fúrẹ́ tẹ̀mí jì mí wọ̀rọ̀hám ni ọlọ́run bá sàánù mi wàhádí ní ọlọ́run àti ìṣẹ́nà ó di ẹyí wàáfí ní ọlọ́run dáàbòbò mi wọ̀rọ̀zùkú ní ọlọ́run sàánù fún mi àwọn ọmọ tó fún mi àwọn àbúkú tó fún mi àti sáà bẹ̀rẹ̀ fún mi wọ̀jùbúrú ní ọlọ́run bí mo kù sí fún mi ṣe ọlọ́run bá wọ̀rọ̀fáà ní ọlọ́run gbé mi gà wọ̀láyé oyè ayẹ́tàn sọ́rọ̀ sí ìsìn bẹ̀rẹ̀ àyè gbígbà àdúrà ni láti tó gbígbà kejì arabalẹ̀ tóbi ánàrọ̀ bí ẹ̀rà ààlà tóbi ánàrọ̀ bí ẹ̀rà ààlà ó kéré jù bẹ́ẹ̀ mẹ́ta wọ́n fi bẹ́ẹ̀ lọ wọ́n ti pé àìsàn fún àwọn báyìí mẹ́mú ti máa ń kí òkú wa gbogbo àwọn oríkìríkìrì yìí ká máa farabalẹ̀ torí nínú àwọn òpó ìrò ní kùmàlẹ́nà òun náà ni farabalẹ̀ farabalẹ̀ àìkájú kírun àìkájú kírun oríire ni oríire ni ó di yé wa lọ́jà wa ní àwọn tó ń sọ̀rọ̀ ìyá ẹ̀kọ́ ìkìyàmà bẹ́ẹ̀ láti kíraka aláàkọ́ bẹ́ẹ̀ láti kíraka aláàkejì raka aláàkẹta bẹ́ẹ̀ raka mẹ́ta ni kíraka mẹ́rin ni bẹ́ẹ̀ láti kíraka aláàkẹrin àti wá pé raka aláàkejì tí a ti kéṣe wọn àṣùgbà ni òun nìkan là á máa kíraka méjì a ṣe àtàhíyá àtàríyá yẹn ọba ní sí òun náà àdúrà là ń ṣe ọba à ń ọba ni ẹ̀rì tó bá fẹ́ sí àtàríyá yẹn á jí kí àwọn ọwọ́ wa yìí àwọn ọmọ wa á ọwọ́ wa papọ̀ àwọn wa á báyìí á ìtura papọ̀ báyìí ọba ni ìgbẹ́lá àmì ìdá máa ṣe láti pé kí nìkan wá dúró fún ọ̀nà kan sí ìbídà ní ojú mọ̀ nígbà ní ṣòríà Islam ó ti wà ìdá wa nìkan ìpínlẹ̀ ẹ̀dá wọ́n ti ẹ̀nà kan sí ní láti rí fẹ́ẹ́fẹ́ kí ẹ̀nà kan sí ẹ̀mí àdúgbò bá kọ́ wa bẹ́ẹ̀ ó ti àtàkàtà ní àtàkàtà ní ẹ̀mọ́ ọ̀dà wọ́n lè dàkẹ́ mẹ́ta lò nípa bá díjà rẹ̀ ó ní yorùbá ládùúà àbòwò dáadáa o ẹ̀dá ọlọ́wọ́ bá ń sọ fún ọlọ́ Qur'an orí kejì aya 208 ya ayyuhal ladhina amanu idkhulu fi silmi kaffa wala tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin ina ba gudu ẹkùsí islam tọwọ́ tẹsẹ̀ ni كيف كان النبي محمد صلى الله عليه وسلم الشيطان فتتبع خطوات الشيطان كما كانت الشيطان إنه لكم أدوه مبين وكانتم دوناني فكان كواد يولاني كما نقاتين كنتم شريع إسلام أدري التحية التي نكا أنك رأيه ينسي يفلو بني ينسي يلو بني التحية لله الصلوات والطيبات إليك الله بني التهية تنجم بكيك روبا جنب بكيك روبا لي والصلوات الدعاء تنون كرولو لوبا يوتمون في أي يوتمون سي تنجمون سي روبا لي طيبات أو يكون مجلو تنجم سيكا سيمي كباين هذا السلام عليك أيها النبي لا ما عمك يباين يحرك ما عمك يباين أما هذا من السلام عليك أيها النبي السلام علينا وعلى عباد الله الصالحين السلام عليك ايها النبي مصطفى والنبي محمد صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم ام بجبا أيه بسوا سمي او ملكة كما سنوا يقولوا بجوا من المدينه اوديوا على السلام عليه وسلم على السلام علينا وعلى عباد الله الصالحين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

كون دا جيدا قلوه بخلوه ملايكة عليه السياسة محمد صلى الله عليه وسلم حتى يمؤمنوا لدو عيدة ما سخلاتك أما سألني يا رسول الله عم السلام فقد عرفناه أما بعد ما سلامه فوق فقد لا تكع السلام عليك يا نبي طبعا سلام تكع السلام عليك يا نبي فلاك فقد سلام تكع عليك واقوة ليس العطل الإبراهيمية فيعمل إنسان بي فوق عن ذاتي إنسان بي فوق ثم ممكاري أو ديوا تباس يا ثلاثة سبعة طلب كماري very very important سبعة طلب كماري النبي صلى الله عليه وسلم كما طلب كماري عما واسع لهم ثم الله بدي اللهم إني أعوذ من عذاب جهنم اللهم استعد لمجك جهنم جهنم اللهم استعد جهنم جهنم من عذاب القبر اللهم استعد يكون ليان يعني تاريخ فتنة من فتنة النحية ومات ọmọ lè gbé fìtínà ìṣẹ̀mí àti tikú láyé mẹ́jọ ní fìtínà ikú mẹ́jọ ní fìtínà fún mi mi ní fìtínà mẹ́tìlì dajjal ọlẹ́ẹ̀kẹrin ni ọlọ́wọ́ mọ̀ sábì ẹkùn mi fìtínà mẹ́tìlì dajjal antichrist ni ó bí yé wa bá a ti máa tìlù lẹ́yìn náà oṣù wa ti sàlátù ọ̀rọ̀ àtàwọn ogun tí wọn náà ń fẹ́ gbogbo tó bá ń fẹ́ lórí ayé àtàlùkìyàmà lójúmọ́ mọ̀ sábà fún bàbá rẹ̀ màmá rẹ̀ mọ̀ sábà àsìkò gbígbà àdúrà fún bàmá àti bàbá nù mọ̀ sàdúrà fún wọn àlàyé ni wọ́n tara ìsinmi o mọ̀ sàdúrà fún wọn. ó di ọmọ tí wọ́n sàdúrà fún ọ àwọn náà gbé àgbàdé bíkì yunifásitì ẹni kíkà kan àwọn náà ní láti rẹ̀ ó di yẹ wa a máa tọrọ àgbàdé fáwọn ọmọ wa náà a máa tọrọ yàtàlùkìyàmà ilé náà ni ó mú wa jìrì yàtàlùkìyàmà ما هنا لا تبع السلامة سلامة أما سلامة أما سلاما السلام عليكم ورحمة الله تطوى السلام عليكم ورحمة الله تطلع فيها وعن بشريات بكلامي بشريات سلامة أطوى أطوى فريد الله أستغفر الله أستغفر الله أستغفر الله أنقلكم يوم كيف أي أيوة بابا عزك أبرو لا أراه تدبل بيه kafin church alku zai wuce astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam minka salam tabarakta ya zal jalal wal ikram kujiri kubelo kubelo un kan kujiri kubelo ba bi allahumma anta salam minka salam kujiri kujiri tabarakta arawo àdébì sẹ́lẹ̀ tákọ́rẹ́ sáwí sáfà ní àbọ̀rẹ́ kí a máa wí kẹ́lẹ̀ kẹ́kẹ́ àdẹ́mù máa wí fáwọn yẹn máa wí tẹ̀lé ní àdébì lè má sí bẹ́ẹ̀ lórí ẹyin gbogbo nǹkan àti káàkiri ìfi tí wá gbọ́ lára o lọ́rin aláwọ̀ mọ̀sẹ́lì àti ẹbí tẹ̀lé ní ẹgbẹ́ máa wí ti gbọ́ ṣe tí gbogbo akọ sílẹ̀ ńgọ́ ńgọ́ mi ẹ́ ọmọ yàgbẹ̀ ní Islam ìdí àmọ́ tó ṣe ìjà mẹ́ta ń ṣe ọlọ́ọ̀bà àmbẹ̀ jáwà náà wọ́n ti ṣubú yẹta kìyàmà nípa gbàdúrà wa olóògbé ọlọ́ọ̀bà àlàyé ọdún ọba wa lọ náà ní insha Allah subhanahu wa ta'ala wọ́n sì fi yé wa dúbájú sálàyé lọ صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين عصر ولا تسليك وتنسي نبو إكري ففي ذلك أن بيجولة ما كان له فوق إسواء الإسلام بنك ولا الجائز بنك kofa saudina ne kuma na kasar islamiyya a kan namawa 0-69821 a kan namawa na jaiz bank 0-69821 kuma na kasar islamiyya a wanzu abu ya yi bere questions kudi masu mana turu nan ba yi bai kanwa bere 080 23 58 3078 for questions 080 2358 3078 ìjọba bá bẹ́ẹ̀ béèrè béèrè nìyẹn pẹ̀lú ògbọ́lọ́ ó lè tẹ́sẹ̀ ó sì lè béèrè pẹ̀lú ògbọ́lọ́ ọba adam ní ìjọba tó bá ní ká máa ìsirẹ̀ 0 márùn-ún ní àkáǹtì máa wa 69821 عمر بن الخطاب إسلامية جائز بنك تكتشف 08023583078 خلاص عليك مولانا ولا قرآن الكريم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أريد أن أقول لك أن أوروبا وجاء يسرى لا تزام فرنسا wọ́n ní ẹ̀dá kò ìṣẹ̀lẹ̀ kẹ́ṣẹ̀lẹ̀ sí àbúrò àwọn tó jẹ́ ọmọ ẹ̀yà àwọn ó kan ọmọ tẹ́yìn mísírì tó wá sọ ọmọ yẹn ọ̀dá àti àkíní bọ́láàrù ni wọ́n pè ní tó fi pọn tí níbi òwú báyìí pé táwọn èlò Yorùbá máa ń lò tó fi pọn ọmọ yẹn wọ́n wá wà sí. ìpìlẹ̀ wọ́n pè é ìpìlẹ̀. ìpìlẹ̀ hmm. wọ́n wá wà sí wọ́n wá ọ̀dá àti ìpìlẹ̀ yẹn sí làwọn èèyàn wá ń sọ different things wọ́n ń ṣe ìṣẹ̀ ìbéèrè wọn wá ní pé ẹgbẹ́ kan kí ni tí àwọn lè ṣe irú àdúrà wo ni àwọn lè máa ṣe kí abúrúkọ òfin ní ìṣẹ̀lẹ̀ sí ọmọ tí wọ́n fi dá yẹn kan bóyá ní ìsinmi àti lọ́jọ́ wájú. ọlọ́wọ́ bá kó sàlùmọ̀ kan wà aláàkọ́ à ń kí alájà wa ọmọ ìsàlùmọ̀ ọmọ yusuf láti jẹun fara kọ́ ọ̀bà kan tààlà fún ládàbọ̀ gbogbo àwọn náà kọ́mọ́dé àmọ́ àríkà pé kò rí ọ̀dá àbí pèlè mọ́ kò ká máa rí pé gbogbo òun tàdúrà fún òun àdúrà tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam tí máa ti fún Hassan àti Hussein náà ni yóò ké kúlọ̀ àóòdù bèbè bèbè fẹ́lẹ̀k àti kúlọ̀ àóòdù bèbè náà sùnwà pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá áyà mọ́kànlá ní áyà márùn-ún ní fẹ́lẹ̀k áyà mẹ́fà ní náà gbogbo aburú ayé kàlùkìyàmọ́ ọlọ́dọ̀ àgbọ̀n mẹ́ insha Allah subhanahu wa ta'ala wọ́n lè máa bẹ̀rẹ̀ ọba pẹ̀lú àwọn àdúrà tàwíyẹ ọdìkfẹ́lì wọ̀rọ̀hámni wàádìní wàáfíní wọ̀rọ̀dúkùní wọ̀rọ̀dúrùní wọ̀rọ̀fáàní yóò gbọ́ ọlọ́dọ̀ àbùbù wa lẹ́yìn náà kó bá bí àdúrà tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó fún kú ثم ذكر اللهم إني أسألك العافية في الدنيا والآخرة ọlọ́ba mọ̀ ń bẹ̀ dábìbò bí láyà tẹ́lẹ̀ kìí àmọ́ tó wa bísí ní ṣáṣẹ́ àjẹ́ ìkúsù gẹ́rẹ́ àjẹ́ ìṣògbára o ọlọ́ba kò sí ìyá kẹna abudu kọ ìyá kẹna sàáyé fi sílẹ̀ dúkọ́ náà oṣù ọlọ́mọdé àti kọ̀ọ̀kan wa. dákun àwọn méjì tí wọ́n rìnrìn àjò ìṣòwò àṣẹlẹ̀ àwọn méjèèjì wá ríra wọn mọ́ ibi tó ti wọ́n rìnrìn àjò àwọn pàdé ìdílé kejì dé ọ̀rẹ́ kejì ní bí a lọ o ilé ìgbà nípa nígbà tí nígbà tí ó ti lójú ọ̀nà mo ti gbogbo tó ní àti náà ló fà sókè kàmì dúró nígbà tí wọ́n ń lọ wọ́n fẹ́ kí a tẹ̀ ọ̀rẹ́ kejì padà kéwò tí wọ́n ní òun pa zúlà tí a ti kọ̀ bọ̀ ní mo ti mọ́ ìrìn àjò láwà ìgbà tí wọ́n fẹ́ kí a sì ó wá ní òkè o bí kí zú mi ní kọ́sìtì káwájọ kí a tẹ̀ ọ̀rẹ́ kejì wá ní nígbà tí kí jù náà òdì kí access ẹni kékeré ní òun kí wọn àfẹ́ pé tó bá ti fẹ́ kí òun jímọ̀ lórí ìrìn àjò kò lè kí access pọ̀ mọ́ jímọ̀ tó fi access di àsìkò sátìrì ni tí wọ́n á sì rẹ̀ ń parí òun òfin kí wọ́n ṣe bí lónà méjèèjì. ọlọ́run sànù wa aláwùjọ júmọ̀ àìkí júmọ̀ pọ̀ mọ́ àfi gbáyé gbọ́sọ̀ bẹ́ẹ̀ bá wọn kí júmọ̀ yóò bá ní azor tí ó fẹ́ kí zor ní kọ́tọ̀rìn bá kọ̀ fáìn ó ṣe déédéé yóò lè ṣe àtàn àbẹ́kùn fẹ́ kí júmọ̀ wà lórí ìrìnàjò kí júmọ̀ kò ní kí asìlẹ̀ yóò fi asìlẹ̀ gà kúrẹ̀ ni lọ́fà anabi muhammad sallam lọ́fà òun lọ́gá wa olóòrùn ránṣẹ́ ìjọ júmọ̀ ló ṣe àràfá lára fẹ́ kò kí júmọ̀ zuru ló kí ó zuru ni ó zuru tán ó yẹ dìde lọ́tún kí asìlẹ̀ ó kí júmọ̀ kí kẹ́ẹ̀kí júmọ́ kẹ́ẹ̀kí asùn àti ìṣẹ́ lásìkò kẹ́ẹ̀kí zúr àti asùn lásìkò zúr láti jẹ́mọ̀ tẹ̀sídìm ó bá nílé rẹ̀ dàsìkò asùn kẹ́ẹ̀kí zúr àti lásìkò asùn àti jẹ́mọ̀ tẹ̀sídìm ó bí wa ọwọ́ ẹ tí wọ́n kí júmọ́ papọ̀ mọ́ asùn yẹn olóṣèlú dédé jù ó bí wa ètò kìí dédé jù yẹn ilé lọ bá sọ́nà bí هذا اللي يزور للداج لا في الان الأنفعات كي أكثر الوقت الله تعالى أعلم الله يقول والمؤسس على هي الولوبة يقولون دي ما على سيك الولوبة إذا من السيك يمزع في الولوبة مجد أجلات ما يسميك وكي لينا عواتي أكثرنا لو أنا كنت أشكال في مركز هل كان يجب سينا لونا ولو وقع عليه فوا الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته